الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله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 sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti lè ṣe Orísun àwọn sọ́dọ̀ àṣẹ Abdul Fatai ni à ń bá sọ̀rọ̀ látàárọ̀ àwọn là ń jọ fọ̀rọ̀ jomitoro tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ń sọ fún wa wípé ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe é kó dáa ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mójútó àwọn kankan ẹkọ́nọ́mì wa ẹ gbọ́dọ̀ jọ balance báwo lẹ ẹkọ́nọ́mì ó ṣe balance ọ̀rọ̀ ọ̀nà ó ṣe pàtàkì transportation ó ṣe pàtàkì ojú ọ̀nà tí transport ọmọ rìn ó ṣe pàtàkì kí gbèsè ayé lè bá àrọrùn fún tẹrú tọmọ bàbá. Hmm. Ah, ẹ ṣeun gan olóòtú gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lọ tá à ń sọ lọ ah, òun náà ni wípé ìjọba láyé tó bá fẹ́ rí ìjọba ṣe alákọ̀ọ́kọ́ èyí tó kọ́kọ́ gbọ́dọ̀ ṣe òun náà ni atahalif kó create unity láàárín àwọn Yorùbá Ìgbò àtàwùsá hmm. tó ṣe ń sìn Ìgbò ò fẹ́ rí Haúsá Haúsá náà ò fẹ́ rí Yorùbá gbogbo aládẹ̀ ní mineral resources àwọn nǹkan àlùmọ́nì tí ń jáde nínú ilẹ̀ tọ́lọ̀ ń fi jíkì wa ní apá ọ̀dọ̀ àwọn ti Yíbò ní ibẹ̀ ni wọ́n ti ń wa crude oil gbogbo epo tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe epo tá a fi ń gbogbo epo tá a fi sọ pé tọ̀ òun là ń fi fúẹ́lì mọ́tò wa tá à ń gbé káàkiri ibẹ̀ ni wọ́n ti ń wà wá nígbà tí Haúsá tí ò bá wá fẹ́ rí ibo ibo náà sọ wípé òun náà ò nígbà kẹwàá epo lọ́dọ̀ tòun òun ló kọ̀ sí táwọn Avengers tí wọn náà dìde táwọn ara táwọn àwọn oríranran wípé àwọn náà máa defend ara wọn àwọn militant ibẹ̀ ni wọ́n ti dìde sí ń epo ọ̀pọ̀ epo wípé ẹ̀ ní fa yìí nígbà jẹ́ pé wa tí ò sí nígbà tí Yorùbá ò bá fẹ́ràn Haúsá báwo la ṣe fẹ́ rí màálù jẹ hmm. báwo la ṣe fẹ́ rí ata jẹ báwo la ṣe fẹ́ rí tòmátò jẹ ní pé ibẹ̀ náà lè ti ń wá Yorùbá náà àwa náà ní obì Haúsá náà sì fẹ́ràn obì tí Haúsá ò bá wá nífẹ̀ẹ́ Yorùbá Yorùbá náà ò ní ṣe kí ni o kò ní pòdúsì obì fún wọn ní gbogbo ẹ̀ ṣe kí ni o bó ṣe wọnú ara wọn nù ni hmm. ẹ wo àwọn Ìgbò àwọn Ìgbò tí à ń sọ yìí tó jẹ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ní ìpètọ̀ à ń ṣe bísínẹ́sì kátàkárà ẹ̀ à ń ta tẹlifíṣàn ní ilẹ̀ yorùbá gbà náà ni wọ́n ti ń tà ni wọ́n ní káàkiri bẹ́ẹ̀ bá dé alábà ni ẹ bẹ́ẹ̀ bá dé alábà international àwọn ibo ni wọ́n kún bẹ́ẹ̀ wọ́n lọ bíbà tí wọ́n ṣe bísínẹ́sì wọn tí ò bá sì ṣe papọ̀ irú eléyìí kọ́ kò ní í ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tíjọba kọ́kọ́ tó gbọ́dọ̀ gbọ́dọ̀ mójútó òun náà ní kíni kọ́kọ́ make sure pé unity wà láàrin gbogbo láàrin gbogbo àwa tá à ń gbèlú hmm. yorùbá gbọ́dọ̀ nífẹ̀ẹ́ haúsá haúsá gbọ́dọ̀ gbé ilẹ̀ yorùbá kí wọ́n sùn fọ ọ̀rọ̀ rí kó má sí wàhálà kó sì dín lọ́rùn hmm. bẹ́ẹ̀ ni náà ó gbọ́dọ̀ gbélẹ̀ yorùbá kí yorùbá náà gbélẹ̀ kó má sí wàhálà alákọ̀ọ́kọ́ nu ni. bẹ́ẹ̀ ni nàìjíríà yìí náà ni ilé mi ni mò ń gbé ilẹ̀ mi ni mo wà nàìjíríà náà ni mo ń bẹ hmm. ìjọba kò gbọ́dọ̀ ṣe kí ni o wọ́n gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni tọ́ am oúnjẹ yorùbá ní bóúnjẹ bá ti kó òun ìṣẹ́ ìṣẹ́bùṣe bí ò bá sí oúnjẹ tó ṣe é sìn àwọn tó wá ń kó oúnjẹ bọ̀ láti òkè ọya láti ilẹ̀ haúsá àwọn road safety wọ́n ó dá wọn dúró wọ́n bẹ̀ sí wòwe wọn wọ́n bẹ̀ sí gba ọjà wọn wọ́n gbowó lọ́wọ́ wọn àwọn vio àwọn náà wọ́n mú ṣe kí ni wọ́n gbowó lọ́wọ́ wọn torí pé wọ́n fẹ́ wọ ilẹ̀ yorùbá bíbá yìí àwọn sáwọn náà wàá bínú pé tọ̀ àhẹn ẹgbó lọ́wọ́ wa apẹ̀rẹ̀ tomato tó yẹ káàkà tà ní two thousand àwọn náà san ten thousand tó bá ní kí ló dé wọ́n ní àwọn road safety wọ́n ti gbowó lọ́wọ́ wọn. Hmm. ìjọba gbọ́dọ̀ mójútó eléyìí débi wípé oúnjẹ tó máa ń ṣe oúnjẹ tó máa ń gbé wá láti gbèríko ó ń láti wá sí ìletò tó fẹ́ wá pẹ̀lú rọrùn pẹ̀lú rọrùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kọ́rin lóru kọ́rin pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kán rìn lọ́sàn-án pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kó má sí ìdàláàmú pẹ̀lú ọlọ́pàá pétọ̀ afẹ́gbowó kọ́bẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé ọjà wọlé hmm. eléyìí yóò jẹ́ kí ọjà wọn torí pé orí àwọn àmẹ̀kúnnù náà ni gbogbo kínní yìí ń bọ̀ wá sòjè ń sìn eléyìí kọ́ o ìjọba gbọ́dọ̀ mójútó ojú ọ̀nà tí wọ́n fẹ́ rìn báwo lẹ́yìn fẹ́ tojú ọ̀nà nì tó ti ń sìn tí ó da tí wọ́n rìn lọ́sàn-án tí wọ́n rìn lálẹ́ tó jásí pé kò ní sí wàhálà fún wọn láti dé láti kó oúnjẹ wọlé bí ó bá rí bẹ́ẹ̀ tí wọn ò ní nira ẹ rí i pé oúnjẹ yóò máa wálẹ̀ tó ti ń sìn iye tí wọ́n ń tà yóò máa wálẹ̀ tó wọn ò ní nira láti kó dé ibi tí wọ́n fẹ́ kó dé ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhamdu òun gan ló ṣe kókó jù tó ti ń sìn security security torí pé bí ò bá ti sí fa àbáyé nílùú kò sí tó ń jẹ̀lú nù àwọn ìjọba wa wọ́n gbọ́dọ̀ rí pé security wà ní ìlú Nàìjíríà àwọn tó fẹ́ wọlé ìsìn ẹ gbọ́dọ̀ kírètì ámúnù kíyàn ní fọkànbalẹ̀ nílùú tí ń gbé babadé màdúgùrú ìsìn àwọn boko haram ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ní ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ bí tó ń gbé bọ́n tó ń gbé bọ́ǹbù sára tí wọ́n sì ń lọ sọ́jà tí wọ́n lọ blow ara wọn mọ́bẹ̀ ẹ dákun ẹ ṣètò báwo la ṣe fẹ́ eradicate kínní yìí tí ó tán lẹ̀ pátápátá tọkàn ẹni ó balẹ̀ pé tọ̀ n bá fẹ́ lọ màdúgùrí ó yá n bá fẹ́ lọ bọ̀nú mo fẹ́ lọ tó ṣe ń sìn bẹ́ẹ̀ bá délẹ̀ ibo tó ṣe ń sìn àwọn ilẹ̀ ibo Anambra gbogbo ẹ̀ kalaba ìjiyàn gbé ni ká jiyàn pamọ́ kádẹkádẹ sọ pé tọ iye báyìí ni kó mú wá ẹ wo ẹ wo ẹnfàsì èyí tó ń múni ní ilẹ̀ ilẹ̀ Èkó mi báyìí ní Màgódò tó ti ń sìn ó ti ní ọdún tó ti ń ṣe é bọ̀ wá kó ló di pé awọ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wàá tó wàá tó ó ti ń sìn ó dẹ̀ ní àwọn tó ti pa pẹ̀lú pé tọ́ọ̀ bá ti mí ti dìmáàdì tó fẹ́ gbà lọ́wọ́ wọn tó ṣe é sìn tó bá ti fún látó bá ti dá àsìkò kan fún wọn tẹ́ pé àsìkò níyẹ̀ wọn ò ṣe kí ni yóò pa wọn ni ìjọba gbọ́dọ̀ kéètì security kó pọ̀ oríran àná níṣẹ́ ládùúgbò wa àdúgbò atáraná wa bíbá yìí àní ṣàkùṣàkù ń bẹ̀ hmm, àwọn ọmọ ṣàkùṣàkù ẹ bá ní ẹ bá ní rìn òru pé ẹ pẹ́ wọlé tó ti ń sìn ẹ bá tẹ̀ ẹ bá rìn dáadáa àwọn ṣàkùṣàkù máa pàdé yín àbáwọn àwáwà tó ti ń sìn eh. àwọn ẹ máa ń rìn bìbà ní wọ́n lè hundred tó ti ń sìn ah, ah. nílùú nàìjíríà náà ni pé pé wọ́n bá pàdé yín àtàtówó àti tẹlifóònù àti gbogbo tó bá ń bẹ lápò yín o gbogbo pátá ni wọ́n gbà lọ́wọ́ yín hmm o ò sì lè dá wọn mú torí pé wọ́n pọ̀ ló ń kà eléyìí ńkọ́ o nínú àwọn challenges tó ń fèsì ìjọba ni ojúṣe ìjọba ni pé ká wá ìfọ̀kànbalẹ̀ fún àwọn aráàlú ká lè rìn ní gbogbo ìgbà tí a bá fẹ́ rìn tó ṣe é sìn àwọn tẹ́rọ́rìsì kàn ṣe kí ni ó kàn mójútó wọn náà nípa ọ̀rọ̀ agriculture oúnjẹ ó ṣe pàtàkì ó dẹ̀ ṣe kókó àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ṣe tí wọ́n ṣèlú àwọn Nnamdi Azikiwe tí wọ́n ṣèlú àwọn Madam Fodio wọ́n ṣèlú pẹ̀lú ọ̀gbìn ni in tí wọ́n dẹ̀ ṣe kò parédè ní torí ọ̀gbìn náà fi ṣe ètò ọrọ̀ ajé wọn lásìkò tiwọn torí pé kò sí tí ń jẹ́ kúdọ̀ lásìkò nì wọ́n sì ṣe dáa tó ṣe é sìn gbogbo tẹlifíṣàn ọ̀tá rí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ hmm. gbogbo àwọn nǹkan oríranran education àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sì rí ṣe kókó àwọn ni wọ́n ṣe owó ọ̀gbìn ni wọ́n sì ṣe ó ṣe wá jásìkò tí kúdọ̀ ní jáde jẹ́ pé owó ńláńlá wá ń jáde ń bẹ làwárí kan ṣe mọ́ níná wá dàrú tààrí náà lò mọ́ ó sì jásìkò tí wọ́n jáde lóúnjẹ wá wọ́n tí àpò rẹ́sì tó di sixteen thousand tó di eighteen thousand tààrí rẹ́sì jẹ mọ́ ó túmọ̀ sí pé akọ ẹ̀yìn sí ọ̀gbìn nù ni hmm. ìlú tó bá dẹ̀ ti kọ̀yìn sí ọ̀gbìn ló jẹ́ ìsìn ebi ni máa ń parú wọn ni o kí gbogbo wa ká ṣe kí ni o ká kọrí sí oko gbogbo ẹnikẹ́ni tó bá ní plọ̀tì méjì kó yọ ìkànnbẹ̀ kó fi kọ́lé èyí tó bá kù kó fi dáko káwọn ọmọ rẹ̀ àtàn fámìlì ẹ̀kan máa rí jẹ́ ń bẹ̀ gbogbo àwa tá a bá ní ọ̀gbìn láti ṣe ọ̀gbìn oúnjẹ ẹ jẹ́ ká ṣe é àwa tá a bá ní àǹfààní láti ṣe ọ̀gbìn ẹja ẹ jẹ́ ká ṣe é àwa tá a bá ní ọ̀gbìn láti ṣe láti máa tọ́jú ẹranko ní ẹ jẹ́ ká ṣe é kí gbogbo wa ká kí ìlú lè farabalẹ̀ bàbá nítọ̀ èmi náà mo fẹ́ di táyì lágbájá náà mo fẹ́ di ó fẹ́ di táyì tàmẹ̀dù náà ó fẹ́ ṣiṣẹ́ ní báǹkì eléyìí náà ó fẹ́ ṣiṣẹ́ ní ọ́fíìsì eléyìí náà federal ministry ló ń wá ṣòṣe ìsìn tàwọn ta ló fẹ́ wà lóko. Hmm. bàbá sì pẹ̀yìn sí oko Ah, kò sí tàbí ṣùgbọ́n in tó ń ṣe náà ni ó máa ṣẹlẹ̀ lọ àpò ni bá ti máa ránù ni hmm. àmọ́ tí wọ́n bá ṣe tílẹ̀ Yorùbá bá ṣe tán gbin rẹ́sì tí Èkó Ọya náà ṣe tán gbin rẹ́sì tiwọn tí ilẹ̀ Ìgbò náà ṣe tán gbin rẹ́sì tiwọn tábà papọ̀ àtòwájà tó ṣẹ́kù hmm. lọ sókè ìlú òkèrè èyí tó wá jẹ́ àìwà àjẹbánu òun náà ni corruption èyí tí àwọn bàbá wa olórí wa muhammadu buhari tó gbógun tì tí wọ́n gbógun tì jẹ́ pé lágbà tí wọ́n ti wọlé ni wọ́n ti gbógun tì tẹ́lómi gbógun tì wọ́n gan nítorí pé wọ́n gbógun tì hmm. èyí tó dẹ̀ ṣe kókó tó ṣe pàtàkì nu corruption òun gangan ló ń ba ìlú nàìjíríà jẹ́ hmm. tó ti ìwà àjẹbánu nítorí pé bó ti bẹ̀rẹ̀ látòkè bẹ́ẹ̀ náà ní ṣọ̀bọ̀ láti ìsàlẹ̀ títí wá dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbé òfin ró àwọn tí wọ́n gbé òfin náà wọ́n ń gbé òfin wa ró gangan àwọn gangan náà ni tí wọ́n wá lékè ó lékè ń kà nítorí pé ibi tó yẹ ká ti bá ìfọ̀kànbalẹ̀ tó ti ń sìn fìtínà làwọn bá bẹ̀ eléyìí kọ́ ìjọba ó gbọ́dọ̀ mójútó ojúṣe ìjọba ni bíjọba bá ṣe é á yìn wọ́n pé tọ̀ ìtẹ́ ṣe yóò ẹ̀rí ṣe àmọ́ tí wọn ò bá ti lè ṣe bẹ́ẹ̀ á padà máa bú wọn náà ni o hmm. òun náà ní fa ipe tọ̀ eléyìí ṣe kò dáa tàmẹ̀dú ṣe kò dáa tàmẹ̀dú ṣe kò dáa tó ti ń sìn ni wọ́n dẹ̀ ṣe ń pò ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi ọmọ wọn síbẹ̀ wọ́n fọmọ síbẹ̀ tó ti ń sìn ẹni tó bá ti mọ̀ yí pé òun ò ní ìwà táǹtì yẹn fi ń ṣe aṣíwájú kò yẹ kó bọ́ síwájú kó lóun kọ́kọ́rọ́ dìbò fóun nítorí pé ìwà la fi ń ṣe aṣíwájú hmm. ìwà la fi ń lo ipò ìwà la fi ń tò nàìjíríà béèyàn bá níwà kó má bọ́ síwájú wíwà àjẹbánu tó bá ti wà lára èèyàn kò gbọdọ̀ bọ́ síwájú pé òun fẹ́ tò ìlú ṣùgbọ́n tó bá tò ìlú ìlú ò ní da. ìlú ò ní da ẹ eh, ọlọ́run dákun fún sàjárì yín pé àbá ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run ọ̀làlá ilaha illallah torí kó lè da wọ́n ní ìlú tó bá fẹ́ da àfi kẹ́ ẹ fáwọn àfa àbẹ̀ láàyè ẹ jẹ́ kí wọ́n bá yín sọ ọ́ àwọn ni wọ́n lè bá yín sọ ọ̀rọ̀ àwọn tálíkà yìí súnmọ́ àwọn àfa ju ẹ̀yin lọ wọn rọ́rọ̀ yín dé àwọn àwọn àfa àwọn bá wa discuss àjọ ń sọ̀rọ̀ àwọn aláwa gbọ́ nǹkan wọn àfi ká sọ fẹ́yìn náà tá a bá ń sọ àfi kẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá gbọ́ yẹn náà lẹ́ẹ̀fi látùbọ̀ tán rí gbogbo ẹni tọ́lọ́run yàn sípò hmm. nǹkan bẹ́ẹ̀ tata àwọn bàbá kà yìí wọn ni ẹja múra sí ẹja nínú ìlú wa báwo ni fọkànbalẹ̀ ó ṣe wà nínú ìlú wa security ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́sà ṣe gbẹ̀rún ọ̀run fún wa o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah akẹ́ àwọn afáwọn Sheikh Abdul Fatai ọlọ́mọ́sà járí yẹn pẹ́ fún gbogbo àwọn àǹfààní tẹ̀ ṣe fún wa lẹ́ni ọlọ́mọ́sà bá dúró tì yín pẹ̀lú ògbó ọlọ́run ṣára káwé tó tán á tún gbé yín wá padà tá a tún yẹjú ọ̀ràn ọ̀rọ̀ kan ní àárín wọn bí ṣùgbọ́n kó tó di pé ẹ máa lọ kó tó di pé ayọ̀ ń da yín eh, bàbá wa Dr. Ahmed Salahuddin aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Standard Group of Company bàbá ní ìtẹ́ yìí ìtẹ́ táwọn kó fún mi yìí sẹ́ àwọn àfáà àwọn àfáà tí wọ́n mọ yìí ẹ̀ ẹlòmíì tá a bá fún onítẹ̀ yóò tẹ̀ sẹ́sẹ̀ bẹ́ẹ̀dì ni ẹlòmíì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àmọ́ àfáà tí wọ́n mọ yìí tẹ́ tó yẹ tẹ wọ́n máa fi kírun bàbá ní kí n máa fún kálukú wọn. bàbá Dr. Ahmed Salahuddin àwọn náà ní kí n fún yín ní ìtẹ́ yìí kọlọ musa fi alibarika si wala nabi lọ́dọ̀ Ọlọ́run màá fún yín náà ní bàtà látọ̀dọ̀ alhaja wa damorish màá fún yín bàtà méjì Eh, kọ́lọ̀ ń dákun mọ́sá fi àlùbáríkà sí. látọ̀dọ̀ mi náà fúnra mi ọwọ́ àdúrà máa fún yín ní cd mi one two three four five máa fún yín márùn tọ́lá iná lè lẹ́wọ̀n tẹ́ máa fẹ́ fún kí ọlọ́run mọ́sá fi àlùbáríkà sí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ìlàlá. kọjá bó ti jẹ́ a lọ sókè lọ́run nísìnyí gbàtà fún máa fi padà dé àlejò mi kejì àwọn náà wà wọlé sórí ètò tèmi lágbára ọlọ́run ṣáàlà ẹ ṣeun ẹ kú kalẹ̀.